العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعدنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة قد إلى خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته هذا في لا ريب هنا صحيح البخاري إمام وإمام البخاري رحمه الله tí ń kọ́ nípa ọ̀kọ́ ẹ̀sìn wa táwọn bàbá pé kìtàbù àádì ni à ń tẹ̀lọ́wọ́ nípa àrùn náà wọ́n kó ìsìláàmù ní àtàkọ́ wa lọ́wọ́ kọ́ wa sálẹ̀fà nípa bí ọlọ́sọ̀rọ̀ pẹ̀lú ìṣe iṣẹ́ àjẹ́ àti bẹ́ẹ̀ lọ ní àtàkọ́ wa lọ́wọ́ قال إمام بخاري رحمه الله باب صلى العصر يوم النفر بأفكاه báàbù ẹni tó kí asir ń kọ́ parí ìdíkò ní nìna dán ní ìgbà tó kọ́kù ní nìna lára tó mọ́ta ìtọ́ wà ń bẹ̀ tó wá dó bọ́lá sí ìlú asir ẹgbẹ́ ni ẹkùn ní nìna ń bẹ̀ ìgbà parí ṣe hajj èyí lè wà ń bẹ̀ èyí wà ní ìgbà ẹwà tí wọ́n sùn ní mùsùlùmí kẹsàn-án kẹwàá èèyàn wà ní mìíràn tí wọ́n kọ̀lá èèyàn sọ̀kù tí wọ́n kọ̀wá èèyàn sọ̀kù láàárọ̀ ní ìdí kéré kẹwàá èèyàn mìíràn tí wọ́n kọ̀lá tí wọ́n kọ̀lá èèyàn sọ̀kù èèyàn sọ̀kù mìíràn ìjọba èèyàn kúrò láwọn ẹlòmíràn ìdí kéré nìyẹn tí wọ́n kọ̀lá èèyàn kúrò láwọn ìdí kéré nìyẹn tí wọ́n kọ̀lá àti ìjọba ẹgbẹ́dọ́ mú ìṣàlá ọdún tó ń ṣe ìdílá ẹ̀ ó rí mọ́bílì ọ̀fẹ́ ní Mínà láàrin Mínà ìgbàlódé afẹ́ àyíká ni ó dúdú ṣe bìlú yìí ìgbà sáyà ti ká mùsùlùmí ẹ̀mọ́ nìyí gbogbo mẹ́ẹ̀ ẹ̀ ń kó ní ibi jẹ́mọ́ra báyìí báyìí wọn ìdílé àríyọ kára kọmíṣìn ńláńlá bíi bùnbá òjà tí ẹ̀bẹ̀ lọ ìtura ń tọ́ná níbẹ̀ ọ̀nà ìlà balẹ̀ ó di wà tó wọ́n bá pé àbúgbọ́nà Muhammad mokinna àbúgbọ́nà àbúgbọ́nà Ishaq ibn Yusuf àbúgbọ́nà Sufyan Thawri عن عبد العزيز بن رقي قال بعد أنس رضي الله عنه كل شيء أكلته من النبي صلى الله عليه وسلم أين صلى ظهر يوم الأربعاء قال سيدنا عبد العزيز عمر كي كل مبدأ انا ابن مالك انا قال ابن مالك أبو عبد العزيز سلم نوافع الزوج بعض عفاوى عبد العزيز عمر كيف قال مبدأ انا ابن مالك إيه؟ أخبرني في من رؤيه عن شيء أكلته وللمسلمين كطوحته من قال بسم الله عليه وسلم دين كما يقول صلى ظهر يوم التروية في نوزور من تروية يعني ذكر الدين الجاني wọ́n sì ní gbẹ́mọ̀ sárúyà nígbọ̀n nígbọ̀n yóò lò lára fa bẹ́ẹ̀ wọ́n kùnbọ̀ wọ́n kùnbọ̀ kan omi kan ó ti ní ọjọ́ ọkùnrin jọ bí ẹjọ́ nìyẹn ìgbè ní ẹlẹ́gbẹ̀ẹ́ ara mi ti ká ẹ̀sìn rẹ̀ bí ẹ̀ka hajjẹ̀n náà tó bá ti fi mọ́tò dáàmà wọn láti ìfúráàdà àti kíran àwọn ti wà nù ara mi wọn ó di wa tó wọ́n lè dúdú àti ti dùn ẹ̀sìn àti àmì tó ìrìnà ìrẹ́bàá sí ìlú ومن حيث يسمى الروح يوم الدنيا قال بدنا دينا دينا لا تشكو خلق آتي كسبه أو زوية آتي قوض المدرك كل كرمكة بدنا بدنا خلاص بدك هذا لكي يكون جاءته خذي وعلا آتي زوج أفكوره بقى مجيه متعين على الأسر ذكر دلوقتي يروى الأسر يمكن قديمة يمكن في يوم القيامة قومنا من الأسر قال بأبطاء أتني أبطاء ونجمعك قال بأبطاء قال اسأل كما يسأل أمراء أمام الشيخ أخوه الموضوع جري جري بوا عميل بكثير كوشي ní ìròyìn ọdún tó bá bí i bí i gbókùnù ọmọ ìjọ ìrà bí i ló ló tó tó ní ìpàdé ló fi gbókùnù bẹ̀ ní sáàkì náà yẹ sálọ ọmọrá okùn láwọn àmì ìwà ọmọrá àkàrà láwọn àmì ìwà ìjẹ ní kiri jẹ ìdúrà ń tẹ̀ ọdún ọwọ́ sixty three sixty four wọ́n dá abdulmutaal ó kọ́ yẹn àkọ́dọ̀ àmà dídà abdulmutaal bẹ́ẹ̀ gbọ́dọ̀ àbí mutaal ó bẹ́ẹ̀ هو تعالى ويقوم من بأعلى بأعلى ونا تقوم تقبل الله سبحانه وتعالى وبوكاتين حدثنا عبد المتعال بن طالب حدثنا ابن وهب قال اخبرني عمرو بن حارث كان أصدقاء عن أنس بن مالك رضي الله عنه قال قال أمي سنة عن الله يذوقي أصدقاء عن النبي صلى الله عليه وسلم وكون يروي قال أنه صلى الظهر والعصر والغدر والإشاع وترك الشمس الموت مقسم فقف إلى بيت فصافى به قال سيدنا انس رضي الله عنه في عبد السلام كيلو عشر دور كيلو عبد الله الخلق والخلق اليوم وإساء بين العراس ومن بها مياه جوك المعاصر بالكريسي يعني هو شوق بركة إلى البيت فتاكا لينا لو على عبد والتواصل من مكة وأنت أيضا سمع في التفاية قال إمام البخاري رحمه الله باب معصب باب عتاب المعصب حدثنا أبو النعيم حدثنا سفيان بن أبي هشام عن أبيه عن عائشة رضي الله عنه عنها قالت إنما كان منذ ينزل النبي يكون أسمى لخروجه يعني بأسرع عايشين ما تجي ƙarfe hajji na ne cikin asla duk da ɗan ɗaron su hukun mata duk da kafin yara ikon ne kuma da su kawo ɗan shi gina da ake ƙasi a kyani su ne san da suna da kawo wani su tsarawa abin da ya fani ikon yaron da su ne da su ƙungi cewa ko wani wani ma duk da yaron wasu kuma wani oge kawo sun da aisha rabu yallah ana من الإخوة رضنا علي بن عبد الله حدثنا سفيان قال عمر عن عباس عن ابن عباس رضي الله عنه عن تعصيب شيء مما هو مؤمن ينطق رسول الله صلى الله عليه وسلم ابن عباس رضي الله عنهما أن موسى ان عن أيتين كما ذكر فيها من وإبالة بها أبي أبي موسى فهراو فأصبح بخروجه من الجنة nígbà àwọn òfin ni nígbà wa ọ̀gá òfin ní ìlú àti ọ̀gbìn tó nígbà bàbá gbọ́rọ̀ yẹn nípa báyìí ti náà ní ní afghan sọ̀rọ̀ nígbà wọn ní ìgbà pọ̀ yìí nígbà wọn tó ń kọ́ ìpínlẹ̀ wọn sáré yìí àwọn pẹ̀lú pẹ̀lú pẹ̀lú nígbà pọ̀ yìí ó ní báyìí عائشة وعبد الله بن عباس رضي الله عنهما عائشة وعبد الله بن عباس رضي الله عنهم يقولان إن سنين الزبر في مؤخر ليس بسنة الله يسلم من مؤخر حيث سنة لتجعل بها ثلاثين ولا ثلاثين أنا نزل النبي صلى الله عليه وسلم لأنه أسمى لخروجه إليه يعني كما تقدم كل بقى هو مفهوم يكون معه يكون wọ́n ṣe hajj rẹ̀ ó di wa Allahu ta'ala alam one thousand seven hundred sixty seven قال إمام بخاري رحمه الله باب النزول في ذوي الطوى قبل أن يدخل مكة والنزول في الأسعاء قبل الحليفة إذا رجع من مكة باب يقال لما نسخ من صدر الزيت والنزول باب الدفاع بتاع من الجميع بتاع ولا مدينة الثانية التي بليز وهجوم الذي وليس إذا رجع من مقام الأسود من قابلة الجميع أو إجماع يا عوام بصورة من قالوا سواء في الكتاب حدثنا إبراهيم المنذر حدثنا أبو الجمرة حدثنا موسى بن عقبة حداكم رضي الله عنه كان يبيت بالذات ذوي التوبة بين نيتين يعطيها من عمر كما نفس الله ينصر بالدواء لا يا واو يدخل من سنة التي في أعلى مكة إذا وقع يوكي قالت كتاب المكة ولي كان إذا قدم مكة حاجة أو متعمرا لا يلقي ناقته إلا عند الباب المسجد قال بأي ومكة حاج أبي مرة كان إذا كان متحجا أو متعمرا أو مكة يقول حاج أبي مرة لم ينح كذا قليل صلى تلومي رقمية من يعني رقمية لكله يعني يبين الباب إلا باب المسجد لكل مسجد يدخلوا خينا يوعى الماء قبله ياتي حكم الاسود يوعى بحكم من الاسود ويبدا به يبدا به دليل من توافر يقول عدم من توافر ثم يدوم صبحا يوعى شده توافر مجهد ثلاثا سعيا يقصد يقصد يقصد يقصد يقصد وأربعا نسيا كان يقو يوني كتبا أجمدي وينصرف بين سبع طواف يقو يصلي فتتكيد يوعد من أربع بدي قام إبراهيم من وينتلف قبل أن يلقي إلى المنزل بين يوعد بلا يقو خلاصي بكبيتي ويقول بين الصفا والمروة ويقول صفاء بين صفاء المروة فأجعل صفاء المروة كان إذا تدرى من أحد أو أخرى أماء بالدفاع فوافوا إشاعات أبي أمرا إن أصغر من الدفاع التي بذي وليس وأن يقول وأن يقول يعني هذه التي كان من الإسلام إني خفيها بجال بجال بجال بجال بجال بجال بجال بجال بجال بجال بجال بجال بجال بجال بجال بجال bẹ́ẹ̀ fi máa sọ fún àmì ìsìlámù ọ̀pọ̀lọ̀ ìpín ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ọ̀fẹ́ fún ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ó bí wà ọ́n ara ọ̀rọ̀ lórí wọn sábà ìṣẹ́lẹ̀ máa ń tẹ̀lé sínú ìṣàkóso ọlá òkè ara ààrẹ 1068 حدثنا عبد الله بن عبد الوهاب حدثنا خالد بن عارف قال سئل عبيد الله المعصم اقرأوا عبيد الله النافع قال نزل بها رسول الله صلى الله عليه وسلم قال عبيد الله كعجب المعصم قال حدثنا عبيد الله بن نافع انت رضا النافع نزل بها رسول الله صلى الله عليه وسلم ينزل ما تقرأ فيه عمر ابن عمر ابن عمر وعن نابع أن ابن عمر رضي الله عنهما فيصلوا بها إناثهم به يجب حفظه الزور والعصر يمكن الزور بين عصر الله العاصم قال مستطيع مجدنا قال هل أشك في شعب بدو سيلي جاي من بيت وين جاي هذا الزمان يعصر مثلي وذلك أن يسأل شيئا من السنة يعني يسلم أن قال إمام البخاري رحمه الله قال من لم بذوي السواء إذا رجع من مكة باب أن كنتم ذوي السواء من أدرك مكة المدينة بطبعا في المدينة أقول لك لو في هذا من نيجيريا وهذا يقول لك لو في مدينة الصيف كان هو عائد في أبدا أما في بداية الدنيا من المنهج الله تعالى أعلم عبد الله بن عمر بن عبد الله جوز من حيث عمر رضي الله كان عريسا على تسمية آثار النبي صلى الله عليه وسلم إن عبد الله بن مسعود حارس لما تنشره قد ما قصد الصلاة صلى الله عليه وسلم قال سيدنا حتى في أثار الإنسان حتى وأن تنشر في كل عبد الله ما تجاه ويتبع آتى أثر إلا أنت ليس كان سلم الخبال الذي نزل تنزل به فيقول بالله من خليته عبد الله بن عمر يقول لك بالله من خليته أنا يقول لك بالله من خليته فينام وينام يقول لك بالله ولكن أبو عبد الله قال سائر الصحابة بهذا قوله إن عبد الله بن عمر قال قتل بواسطة عليه أو سيد الجبال قلنا الجبال كما قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعبير أصاب الشيخ الإسلام يقول لا أصل بنفسه بدل الكورية يقول ما لم يكن يدل على أنه إبراهيم نقول عشان كاية ما نتعا انت ايوه جنا غلط بيته خذوا اوصل من هذا الكلام ويجروا في هذا اي ترى ما من شروط يمين شروط تقول انه يجب كلشن في بدا ان يعلم ان السوق ترى بالسلام بين سباعي الباين بين الباين هذا الدليل ان يتجزى الثواب والخير ويكمل الأمر وأن يأتي إلى رحمة رحمته فبيت حادثه يقول في أمره يتبقى الثواب وفي السعي وفي أمره يتبقى في إليه هذا إلى يسرى هو أفضل هو الخبير على قولك أما يكون أوزاري وكاي ومي ما كان سينو مني المجدد يتعلم فيه nípa ọ̀run bẹ̀ ó di ètò dáàbì ní pé adébákà fẹ́ẹ̀ ti gẹ́rù ìkàlẹ̀ iná lọ sí haram ní sàbàbù lónìí wa sàbàbù ọmọra sàbàbù kúrò lẹ́yìn náà fẹ́ẹ̀ rákà ní gbìyànjú ní sàbàbù Ibrahim lẹ́yìn náà ọmọdé jíjẹ kó wá lọ sí ìfà àti wárúwà kó o ṣe sáàyù lẹ́yìn náà kó kúrò ìparí rẹ̀ tó bá tún ká ẹ̀ síbà wà tó bá ní mo ra ó dé wa àmọ́ ìgbìyànjú ni kó kó kó tó yẹ kó kó wà lọ́sọ̀ kó tó yẹ kó kó bá fi òwú ọ̀gbọ̀n dọ́lẹ̀ sí dọ́kà kó lọ sí ibi ìjà lọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ sí ẹ̀yìn ká ilẹ̀ sí ìdára ògbò tí àgbélẹ̀ mọ́ náà bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ bá ìgbésẹ̀ gbòòrò gàgà wọ́n yàrá dáre ó di ara ìgbésẹ̀ mọ́ta ó di ìgbésẹ̀ dára jáde gbólọ̀ lóbi ẹ̀dá kọ̀ọ̀kan rẹ̀ ni wọ́n ti gbà ń gbà wọ́n pa á ó di é nà ọ̀sẹ̀ ní kí nà ara ọ̀ ẹ̀sìn ní gbàgbọ́ ó di é wà one thousand two hundred fifty nine قال إمام بخاري رحمه الله باب الاستوى إذا رجع من مكة باب اعتبار على الاستوى إذا رجع من مكة يقوله ليس منه قال محمد بن عيسى وقال محمد بن عيسى أن حماد عن أيوب النافع عن ابن عمر رضي الله عنهما انه كان اذا حصلت بات بذي بالقوه كان قريب المقال ما بين القواي حتى اذا اصبح قام دخل او مدينه واذا نسى مر بكل وتنقى وقد يقلب الجوع وفات بها حتى اذا اصبح كما وكان يذكر ان من كان يذكر ذلك ثم رضي عن الاسلام وما سبيل والله تعالى عالم abdullahi da umar wasu hari ne kifaifin mmewa tsohon hukumi a duka ruwa abu karkata da su rakiban abu da duk wasu da ne a ɗaukar mutum da kuma ta wani kuma a tsare tsare kuma da kun kawo sahaba da tsarkiban kwaikwai kuma mai mai shi da su da umar abu yawa alu a da kuma alu kuma da rubuwa wọ́n sábà mi wọ́n dáyà mi ẹ̀kọ́ tó ti dára ẹ̀yà mi mọ́ sí ìgbà tí láì tó máa bá ìgbà àgbà ó bá mu láti lọ́wọ́ àti ẹ̀kọ́ wá tajà ọ̀dọ́ wa ti dágbò ó ní láti lọ́wọ́ àti ẹni ìgbàwó ló wá ìgbà àmàlù bìbì yáàdì ó ní ìgbà lágbọ̀n kàrọ̀ wọ́n bá bẹ́ẹ̀ bá àpòkọ́ àwọn ìgbà àti ìgbà àti ìrọ̀rùn hikima ti tẹ̀ náà múná ti láti fi gèjì hikima ti gbà yìí àti fífi igi ẹ̀ àti gígé rẹ̀ wó lọ Ìgbàlẹ̀ bá rẹ̀ sílẹ̀ bọ̀ ọmọ akú. Gbogbo báwọn èèyàn ti rí ní mẹ́ta, ọgbẹ̀ ọkùn àwọn ọkùn rẹ̀ níbi ìlú bá pé gbogbo àwọn òkú ẹ̀ ọdún tí wọ́n lọ wá ìtàlí òkú ẹ̀ gbogbo àwọn òkú ẹ̀ gbogbo òkú ẹ̀ gbogbo òkú ẹ̀ ọ̀sán lè gbọ́ àgbà dúdú gba ìfọ́ra káàbì lọ sí ìfọ́ra òkú èsì wọ́n ní òkú tí ìdílù so ìdáka tó bí wá ṣe nígbà tó gbẹ́gbẹ́ àánú ìrìnàjò ìsirayì àwọn fi ìfẹ́ àti òkú ẹ̀ wọ́n sì sílé wá wà wọ́n wọ́n sì sílé sílé sílé wà wá ní ààrùn gbogbo ẹ̀ dáadọ́ dáadọ́ lónà bá lọ wọ́n ó tó bọ̀ nígbà lápúrọ̀ wọ́n ẹ̀ ní wọ́n láàrin ìkó náà àwọn àjọ́dọ̀ tó kọ́wọ́n àtàwọn àwọn àyàn ọlọ́pàá sílẹ̀ ọlọ́pàá sára òkú èrè pé wọ́n jẹ́ ẹ̀kọ́ kọ́ tún mú ní ìkẹrìnkan wọ́n bẹ̀rẹ̀ bá ó tó wà lọ́pọ̀ fún ọlọ́pàá yìí ọdẹ wọn ń béèrè ńlá àwọn ọgbọ́n kan ti ń béèrè pẹ̀lú nígbà tí wọ́n ti àgbẹ̀ ẹgbẹ́ ti ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́pàá yìí ọlọ́pàá wa yí pé kó o ìsìn ara ìfọ́ra lẹ́yìn ọlọ́pàá yìí tó ń bọ̀ lẹ́yìn lọ́pàá yìí. Ara ìran ìfẹ́ ọmọdé náà. máa ń pè ní bíkíà bí àwọn sàárì àwọn sàábà ìgbọ́n mi láàrin àgbọ̀n wọ́n ti nínú àfẹ́ pọ́ wọ́n sọ fún wọn pé ibi báyìí wọ́n ti ní báyìí sí ibi báyìí wọ́n ti ní báyìí sí kí máa wò máa kù kí máa ka àwọn ọkọ yìí kọ́ ilẹ̀ láàrin báyìí wọ́n ti máa fún wa wọ́n lọ ní ẹ̀mọ̀ ni wọ́n máa kà wọ́n fún yìí àwọn obìnrin tó ti wọ́n wọnú wọ́n wọ̀ nígbà wọ́n wọnú bẹ̀rẹ̀ ground wọ́n á gbé lẹ́yìn wọ́n máa gun fẹ́ǹsì fẹ́ǹsì ó máa kà kí ni ọmọ ìṣúra ó máa ṣọkọ ọmọ ìrìn àjò tó wá sí ilé mọ̀ ní pé ẹ ṣe ìṣẹ́ àfọlá àwọn ìrìn àjò lórí sí bẹ́ẹ̀ ṣe orí ọdún ó mọ̀ nínú tó ìṣẹ́ ìdílé ọmọ kan ṣe wá láwọn ará ìlànà mọ́ta ó jẹ́ yóò kọ̀ọ̀kan ló bá dá ọmọ ni ó dá ẹ̀rọ àríwá ní gúúpù ìjọkújọ ọgbọ́n ní mọ́tímọ́tí náà ó máa sọ kújọ kújọ wàlẹ́ ní ẹkùn tó ọgbọ́n bẹ́ẹ̀ pẹ̀lú ọdún níbi ìgbàgbé يا جبر يا جبر يا جبر يا علي يا علي كيف أصبوا قلك نقطع وتعليم يا حسين يا حسين يا حسين يا جبر يا جبر والله يا قوانا نقول لك في الكتاب ما يقولون فلان أكلين كثير كثير الله يقول لك ẹwọ́ ọ̀rọ̀ títọ́ lẹ́pa iná ọgbà àwọn olókùnrin ọ̀rọ̀ kò nílé ẹ̀kọ́ ọmọ ìkan lákọ̀ọ́lá sí gúnmọ́ lẹ́lẹ́ ní ọ̀fà ní tí wọ́n pè ní bí ojúbọ ọmọ rẹ̀ ní ìgbèrè níbẹ̀ fáànù ẹ̀ gbẹ̀gbẹ̀ àti ọlọ́ọ̀dọ̀ bálùsùn náà di ó clear ó fi kọ́sọ́ fún ìpàdé bọ́ fẹ́ lọ bẹ̀gbọ́n kò sí ọ̀lẹ́ rí bẹ̀ tún sínú wọ́n ti fi kọ́ ọ̀rọ̀ náà kó wọ́n ká fi ilé náà ọ̀pọ̀ àmúkànlá oníṣẹ́ àbúrí ìṣẹ́lẹ̀ sí lábẹ́rẹ̀ kan kọ́lọ̀ mọ́ ìjà kan sáàmù dáhùn ẹ̀sọ́ pa ẹ̀rẹ́ ilé náà sọ fún wọn náà ni. nípa ẹ̀kẹ́kẹ́ sọ fún nípa mọ̀ lọ́dẹ̀ àbẹ́lá ìṣòro lórí ìlú náà ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ bàbá rẹ̀ ló sí lórí bàbá rí bàbá ọ̀rẹ́ bàbá rẹ̀ gan tó ní ọ̀pọ̀lọpọ̀ lónìí ayé ìpínlẹ̀ wà pàdé ọ̀rẹ́ bàbá wa gan kíkà fún ọ̀rẹ́ hmm. àti ọmọ ọ̀rẹ́ bàbá wa tó bàbá tó jẹ́ fún àfi mọ́ ẹ̀ kọ́rẹ́ láti gbé ibi ni ó sí ni ó láti gbé ọ̀rẹ́ ọmọ wa ni wà tó rẹ̀ bàbá mọ́. bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹbí bàbá àti ìyá nínú tó ti dé láti tẹ́lẹ̀ mi rọ̀bì ọlọ́ àánú ní yá rọ̀ tó bá káwọn bí ìbá ti kú kí ẹni ti fún wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ó ti lè kú kí ẹni ti fún wọn wọ́n máa ti gbà fún wọn ìtọ́ra àkórí fún wọn ìlú náà lè fi sàárà fún wọn báyìí náà jáde sí ara àgbé ara àkọ́ àjùmọ́ tí ó fẹ́ wà láàrin lẹ́yìn náà àwọn ẹbí tó tara wa sẹ́ńtà rẹ̀ níbi tó ó àwọn ẹbí ìgbà àwọn ẹbí ọ̀pá ẹ̀ lẹ́yìn náà ayé àwọn ọ̀rọ̀ bàbá rẹ̀ tí ó ti gbà sí ẹbí wọn fún ẹ̀sìn ní ẹgbẹ́ ìgbàgbẹ́jọ kéré ní ìlú ìdókòó ọmọ ìlú ní ọlọ́ọ̀bà ó bí wà gbogbo báyẹn àtàtọ́ dáa ni ẹ tí ẹ máa tẹ̀lé bí kó bí lọ́wọ́ táwọn èèyàn bá sí ìdígbà ọmọ ìdí mẹ́rin táwọn èèyàn gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run yẹn tó gbàgbọ́ kò tó dùn òdò kò ní kò ní ìdígbà ọmọ kékeré wọ kí ẹ wà kí ẹ lólòdò wọ máyìlá báàlì àgbọ̀n máa ń sọ bra àbúrásí ti parí pé ká gbìyànjú ká sọ̀rọ̀ ká súnmọ́ sí dáadáa ẹlòmíẹ̀ ti bá rẹ̀ gan àtọ́rẹ̀ ọ̀gá rẹ̀ tó láì máa ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ àbúrò àsùnwọ̀n kò sí láì bẹ́ẹ̀ àtàyò kálí tí ìgbà máa ń múre ní máa ń fi dáadáa ní everything ó dùn à ọba àti kàfíìfà mo ní àwọn sábà adájọ́ yẹn tó ní àdúgbò rẹ̀ pé àmírù gábọ̀rẹ̀ ti àdí àmì mínísítì lánàá máa ń fún wọn lórí kí fún bẹ̀ ó di wa nígbà bá àtẹ̀yìn ọdún wà lọ́pàá àà mọ̀tò ọjọ́ ó di ní òkèrà ṣe ní ọdún tó mú gbọdọ̀ pé ìsìn tẹ́lẹ̀ mú ṣẹ́ ìgbà mọ̀ kíkí yẹn pé ó fi mọ̀ kíkí pé ìsìn ẹ̀kọ́ lónìí tí ó jẹ́ oyún náà sọ fún mi oyún ló kẹrin kìí ṣe ó ń kọ́ ọkọ̀ ọmọ sí ìpìlẹ̀ ìpìlẹ̀ ó nílò à ó nìyí. lábẹ́ ẹ̀kọ́ bá ìkíyàn pẹ̀lú ìgbẹ́ iṣẹ́ ti ìta nínú ẹ̀kí ṣe ní ìlàkùjì ní ìpìlẹ̀ ìpìlẹ̀ àwọn ìpínlẹ̀ láti ẹ̀kọ́ ìṣẹ̀náwó ni ẹnìkan ọ̀lọ́ àwọn méjì yàrá tó tì mí báyìí ó bá ní àwọn ọmọ ọmọ káàrọ àwọn ọmọ nǹkan ọwọ́ jàgbé ni wọn ọwọ́ wọn ó kíta sí yàrá rẹ̀ sí mi ó fẹ́ fún ìnáwó àná ẹ̀sìn kú iṣẹ́ wa ó kẹ́lẹ̀ pé àwọn ní ẹkú sí àná bí mi rà jókòó máa ń sọ fún àwọn ọmọ ẹni èsì kí tó kí wọn ní kàkà ẹ̀họ́ yẹ àwọn ní kí ló dé mo ní yàrá tí mo kò kí pé ẹ káàrọ àwọn ọmọ ẹkú fẹ́wà náà ó tẹ́lẹ̀ tí a ẹkú ẹkú ẹkú lọ́wọ́ ẹkú gbogbo ń tutù bá Ìyàwó rẹ̀ ti bí ọmọ méjì fún ìbẹ̀rẹ̀ náà wà fẹ́ fi ọkùnrin wọ́n ń pé àwọn àbúrò rẹ̀ kan náà sí wà tó náà di tó níyàwó ẹ̀rọ amúgbọ̀n wà lánàá pé ẹ lẹ́nu ọ̀gbọ́ ìgbẹ̀rú ìgbà tí ẹ̀gbọ́n rẹ̀ sí ìkú tó lóun ní ìgbọ̀n ọ̀gbẹ́ pa ó sì ọ̀gbọ́n tí wọ́n á fi ṣe pé ẹ̀gbọ́n kọ́lẹ̀ àbúrò àpò. kùtù nígbà ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣe àárẹ̀ rẹ̀ kò wò mọ́ kùtù òkè kú ẹ ní ìdájú ọ̀sẹ̀ jìnnà tí ọ̀rọ̀ àwọn abámísúmọ̀ ọ̀rọ̀ ní kí wọ́n kárẹ̀ wọ́n ni wọ́n ti ọ̀wẹ́ àwọn ọmọdé àbúrò ní ìbílẹ̀ ó ń kọ́lẹ̀ wọ́n fi fún ìdá òfin ìgbàlódé ọ̀tẹ̀. ó ní yé náà. Àkànyọ̀ ọmọ ti tọ́jú ẹ̀ lórí ààrẹ tó wà. Àbúrò, àwọn ọmọ ti ẹ̀ ló bímọ fún mi. Ó rí wa, ṣé ẹ̀ máa dáná ojú máa fún ọmọ ẹ̀rọ bá mi? Níyàwó rẹ̀, ó kò ní máa tọ́jú ẹ̀ pé ìyàwó ẹ̀ kọ́ náà. Ṣé ní ọmọ bàbá ti wá? Ṣé mo rántí ọ̀gbìn ìdàkẹ́jẹ́ kọ́ parí? Àǹkárí ìjà ni. Ìjà náà tààrà ìjà ń bá gbé àtọ̀ ìjà so wọ́n complete mi pé ìyàwó òun yìí ìdílé kó ọkọ̀ ọkọ̀ òkúta fọwọ́ fẹ́ rárá ó ní àbí òun nígbà kó o ti gbà kó o ní là máa tají tají kò lè sọ́ọ̀nù kó o ní pẹ̀lú ká ìyá ìyàwó ìyá ìyàwó pé ń bá òun làjú tó pàdé kọ́kọ́rọ́ rẹ̀ ọ̀rọ̀ ni. mo gbé ọmọbìnrin ní

ìbẹ̀rẹ̀ wà lù ó ti dé ó ti fún ọ nìyẹn ó lọ nìyẹn ó oúnjẹ gbogbogbò rárá o èyí máa wọ àwọn ntí ń sílẹ̀ láti káàdì láti káàdì ìgbẹ́ta àmì ẹ̀rọ kọ̀ lọ sí ìlú mọ́ ọ̀rọ̀ bá a ti sọ ọjà mi tẹ̀lé èyí mọ́ ìgbẹ́ta ìbàjẹ́ ló mọ́ ọ̀rọ̀ sí ìlú tí àti ti jọ́ pé máa fi gbọ̀n kí wọ́n ti lẹ́yìn náà ló wá sọ̀rọ̀ láàyò ọ̀sẹ̀ ní contemporary world tá a fara wá ń sè ibi tí ó fẹ́ minor tá a kọ́ni tó ọ̀fun tó wá ń sọ pé ẹ̀bà adé àwọn pípa tí yóò rọ́pọ̀ ọmọ tí wàá sí ìbò pípa ọkọ̀ ọlọ́tún wá fi wá fi búlọ̀kù slọ́ọ̀tì àti bẹ́ẹ̀ o wá ní anájì fún minor wọ́n sì ti dá ní ẹ̀ pípa ọmọ ń wà wá pé ẹ̀rù ìfẹ́ alálùsí náà tí súnà láǹtì àwọn afẹ́yàwó mẹ́ta mẹ́rin gbùn ọlọ́mọge lẹ́yìn lẹ́yìn virgin tó gbọ́ àwọn yòókù káànù tàbí náà jí káànù fi adélébọ̀ kan máa kọ̀tùmẹ́ntì àwọn ẹ̀wà kó bá jùlọ mẹ́rẹ̀ẹ̀rin mímọ̀ jẹ́ ìrònú ẹ̀ tí ó rí bí náà wọ́n sọ́kùn máa tiẹ̀ sọ́kùn máa tiẹ̀ àbí ìròyìn ọdún tẹ́ àmọ́jẹ́ wọ́n ní gbogbo ọdún níbi sáré ní bọ́ọ̀lù níbi tí mẹ́ta méjì ní ìjọ rẹ̀ àwọn ẹ̀dẹ̀ ìjọ ìpàdé ṣe tí wọ́n fẹ́ fara rẹ̀ ní ìbílẹ̀ ìlú ẹ̀ tí ọlọ́wọ̀n fún àwọn ẹrù fún gbogbo àmì ọrọ̀ gbà ẹ̀ ọjọ́ ìṣe wọn ọjọ́ rọ̀ mọ́lẹ́sù nígbà àwọn ẹ̀dẹ̀ ìjọ mọ́lẹ́sù ń bẹ̀yì kò sí kò sí ìgbà àwọn tó tẹ̀lé láàrin òkè ọjọ́ mọ́lẹ́sù ọrọ̀ lù ọdún kò sí máa ń ra ọmọ ẹ̀yìn máa rí méjì dókítà tí mo rí kó

ọjọ́ ẹgbẹ́ ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí nínú ọdún ọ̀rẹ́ Wọ́n tí lọ́rọ̀ sáàrì ní ṣe ṣe ẹni ìgbìyànjú ìgbìyànjú ní ọdún ìgbìyànjú ọdún ìgbìyànjú kúrò kúrò lọ́wọ́ rí wá ní àwọn lè ní ìkura wọ́n yẹ bí èlò lànà ìjà nílẹ̀ kò sí mi nù. Ní ti owó náà. Ó kò mú àkókò àwọn tó ń tilẹ̀ ìjà kò sí mi náà. Àwọn náà náà ni. A kú mẹ́ta ọdún kọ́ lọ. Ní kí ní ìjà ìsìnkúlẹ̀ ṣe máa ń tẹ̀lé ọba mi kí Abdulrahim wa. wọ́n mú tẹ̀lé lọ. Kí ni ìjọba náà? que mas o o programa ele. ní ìdájọ́ ni pé ara táwọn sọ kí n kúrì sínú máa ní bọ́ọ̀lù oní àbúkù ọba máa tún kúrì rẹ̀ mo ní jẹ́ ọkọ̀ bọ́ọ̀lù lọ́wọ́ ọ̀rọ̀ alákọ̀ọ́tọ̀ fi ń yìí ó ti ṣe sọ́ra tó ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ó ti ẹni èmi ẹ̀ wọ́n ti kọ́ ìdíjú mọ́ sọ́rọ̀ fún wa wọ́n ti kọ́ tí wọ́n bí àdúgbò nílò nígbà tó wọn ní ìṣù tí ń báyìí mo rọrùn ní dáwà gbogbo ìgbàlè lọ́lọ́run gbogbo lọ́wọ́ nígbà tó ti mú ìgbàlè yóò ti ta ìgbàlè yóò rọrùn ní tó máa ronú fún mi pé wọ́n rí jẹ́ ọ̀fà àbá ló ń sọ́ di kí ẹ ìgbà bẹ́ẹ̀ lọ́jọ́ wọ́n máa ronú wọn wáìlì ṣe mítà pálí ẹ̀là mi ló kọ́ra mi bọ́pà ọ̀pà ó di eyín ó máa ronú wáìlì ó di ìlú tí wáìlì ó di eyín gbóná gbóná ó bẹ̀rẹ̀ bí ẹ̀yìn tó dé ọdẹ gbèsè gbogbo àwọn ìrọ̀lẹ́ mọ̀ ronú mọ̀ ronú mọ̀ ronú mọ̀ ronú ó bá dó lọ́nìí sí kó lọ́nìí

àti international school ali barakiyo àti ali bóyí bẹ́lú kọ́ wá sí wá sí ibẹ̀ ọdún ìlú bẹ́lú kọ́ wá wá barakiyo lè ti tó láti mi sí àbájú ìmọ̀ àgbẹ̀mọ̀ tó ní wọ́n wà ẹgbẹ́ bá aṣíwájú títẹ̀ ti bẹ́rù ọ̀rọ̀ àti olùwàjúwájà ìlú olùwàjúwájà ìlú tó wá síwájú gbanúgbọ́n tó ẹ̀yìn ilẹ̀ ẹ̀yìn fúnra yìí ìfáàndínlẹ̀ ló ti pẹ̀lú tara yìí nígbà lábẹ́ tí ọba yẹn ń sọ ní ẹ̀ eighty one nígbà yẹn kù ìjọba náà ní gbogbo ẹ bá bẹ́ẹ̀ kí ọ̀sán ọ̀sẹ̀ bí wọ́n fáìlì wọ́n ló ń dá ìkọ̀ wà wọ́n ń dá ìkọ̀ wà wọ́n wàhálà ìṣẹ́ ọ̀sẹ̀ káàkiri lọ àti bí wọ́n ti gbó wàá bẹ̀rẹ̀ ní bí wọ́n ti ń bá wọn sùn.

nípa ṣùgbọ́n àwọn ọmọ kan fún òun kọ́ kí àwọn ọmọ apá wọn òun kọ́ kí àwọn ọmọ apá wọn kí òun kí ni wọ́n bá ní kí ọ̀dà níbi òun kọ́ ṣẹlẹ̀ wáyà yìí tó jẹ́ sẹ́ńtà ní ojú àpáta ìgbàgbọ́ wọn ti fi kalẹ̀ kí àwọn ọmọ apá wọn kí wọ́n ti bẹ̀rẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ìlẹ́lẹ̀ ní ìlànà ìpàdé láti fi sọ àná ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọmọ apá wọn kí wọ́n báyìí àwọn ọmọ kọ́kọ́ tẹ̀wọ̀n àta àgbàkọ́lùkẹ́ ọkọ̀kọ́lùkẹ́ yìí lẹ́jọ̀ láti tẹ̀wọ̀n àta lálò nígbà yìí ó di ìwà ìdèrúgbìn lọ́nà ó ń bá sọ̀rọ̀ ìwà. ó lọ kí ojú ajé nǹkan ní ìsìn سبحانك اللهم وبحمدك ولا